a fẹ́ lẹ́wọ́ ìdùnnú sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ òrukàn wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wa nínú Islam àwọn ẹ̀rọ ọlọ́run díẹ̀ díẹ̀ lọ́tún àtòsí àwa láwa ní àfojúsùn fọmọ ọgọ́rùn láti fún wọn ní twenty twenty thousand naira ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run ní òní arọ ẹnì kọ̀ọ̀kan wa ipa àwọn tẹnu wọn tá a bá sọ fún wa ìgbẹ̀jà ṣiṣẹ́ lórí pẹ̀lú ògùn ọlọ́run a gbà ó kọ ọmọ ogun lénìí nígbà tí a bá ti fẹ́ gbà á sùn yí òkú kalẹ̀ olùwà rẹ̀ bá ń sẹ́ǹdì ó kọ nísìnyí kò ní wọlé sí bíbá yìí o àbí kó sì wọlé kọ́mọ́ sínú àwọn ìtawọ̀ sàjàtà kọ̀ kalẹ̀ so látara báwọn àgbà ọkọ̀ ọmọ ogun àwa rọ̀ wá nítorí ọlọ́run torí pé ìwádìí tó lọ́rìn yóò lọ lórí rẹ̀ bá a ṣe ń sọ o torí pé lọ́dún tó lọ tì bá gbàgbé eh, a lọ sílé kéwù kan lọ ṣàwò rẹ̀ gbà wá débẹ̀ àwọn ọmọ ilé kéwù yìí ti lé ọmọ náà lọ sílé látẹ̀lé ètò yìí àtìlọ́pàá ń bọ̀ látẹ̀lé ètò yìí ni àtìlọ́pàá ń bọ̀ olùkọ́ wa ti lé ọmọ náà lọ sílé olùkọ́ sì gba owó ọmọ náà gbàtán wá gba owó ọmọ náà wọ́n wá láti mọ sọ fún àwọn tí wọ́n jẹ́ òbí ọmọ náà pé ẹ̀ẹ̀kan lọ́dún náà ni wọ́n wá so wọn ò sì wulẹ̀ sanwó nígbà tí wọn ò ti bá a ní ilé kéwú ọlọ́run ló wá ní kí rìsíìtì ọ wà lọ́wọ́ tiwa àwa sẹ́ǹdì sí mọ̀lẹ́bí àwọn ọmọ yẹn wọn á padà rí i pé àwa sanwó àwa sanwó. <laughs> bóyá fọ ọ̀rẹ́ tí ni àwa ni ọ̀rẹ́ tí bóyà wọn ni wọn ọ̀rẹ́. àbí òwe tètè sanwó fún àfa ní àfa ní òun fìyẹ àìsàn àpé èso lè. àwa sanwó àsanwó tó kọ́lá ọ̀dà kọ́kọ́ sàánú nìkan kan wa. bí a bá wádìí tí ọmọ òrukàn tó mú ọ̀bá jẹ̀mí òun a ta pé àwọn tí ọba yẹ ká pè á kàn gba ọkọ lẹ́yìn náà ni ọjọ́ tá a fún wọn létò yìí àti tí ì sọ̀rọ̀. àwa lásìkò ìgbà ìtàbá gba nọ́mbà rẹ̀. gbogbo náà bá sẹ́ni nọ́mbà síwájú pé ọmọ òrukàn ń bẹ níkàápọ̀ àwọn àwa láàpẹ̀ wọn ṣùgbọ́n wọn jẹ́ káwa ní òfurà níbẹ̀ nínú àwọn ọmọ òrukàn míì tó jẹ́ pé wàláyà wa tá à ń bẹ láyé ní dúkìá dàbà rẹ̀ sílẹ̀ àlèlé bá láàrin ọdún mẹ́wàá. kọ́dọ̀ lè gbé ètò wa yìí. ó lè wọ́n náà lọ́kọ́ òtúnṣe ọmọ ọmọ òrukàn mẹ́wàá òtúnṣe twenty jẹ́nu tọ́lọ́run fi fún bàbá rẹ̀ kalẹ̀ kò rẹ̀ dẹ́kun pé sí irú àwọn èèyàn bẹ́ẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ òrukàn tó bá jẹ́ pé ogún ti ń bẹ ńlẹ̀ fóun gan tẹ́lẹ̀ gan atọ́ba tẹ́lẹ̀ ni o àtọ́ ni mo rí sọ sínú nbú ọmọ òrukàn tó lè yọ sàkà ń Eh. so àwọn eléyẹn kọ́ àwọn wádìí o fẹ́kọ́ lówó bàbá rẹ̀ náà tẹ́lẹ̀. ó ní ohun tí wọ́n ní ká fowó yẹn sí dúkìá mùsùlùmí sì ni ó sì dọ̀rùn wa láti bá wọn mójútó so báwa náà ṣe wà yìí a ní wọn lẹ́gbẹ̀ẹ́ àkókò wọn lè mí so ẹ ṣáà sẹ́ndì okọ sí wa okò ogun làgbà lóhun torí owó tó ẹsẹ̀ wọlé kò tí ò ju bí ọmọ mẹ́tàlélógún náà lọ àkànfẹ́ ṣe tó gún ọmọ tó fi jẹ́ pé bóyá òun náà ni ó tún jí ẹlòmíì tí ó tún gbé ẹlòmíì bá èmi ni o ti dá sétò yìí èmi ni o ti dá sétò yìí. lórí ètò náà wọ́n ti mọ san owó rẹ̀ nígbà mẹ́ta bá ń bá a lọ. àkáǹtì nàmbà wa náà wà ní wàásù mú pè fúnra wa six six seven seven one six seven three three three kátún kò lẹ́ẹ̀ka sí òun náà ní sixty six seventy seven sixteen seventy three thirty three lẹ́yìn ní money point tó lu já ọ̀dọ̀ wa níbí báyìí pẹ̀lú ògùn ọlọ́run owó tó bá fi ránṣẹ́ sí wa kò ní wọ́ọ̀kù pẹ̀lú ògùn ọlọ́run balẹ̀ pẹ́lá gbogbo èyí tẹ̀ wá ní ṣètò yìí náà olúwa láàánú lẹ́kùn mọ́jà àwọn ọmọ yẹn ọ̀dọ́ mọ̀ òrùka báyìí o olúwa kó tún jẹ́ ẹjọ́ bára yín pẹ́jù báyìí lọ sí wọ́n sọ àwọn ìyàwó yín dopó làlá ìlà ìlẹ̀lá lọ́jọ́ kan náà ah, á lọ náà ní ṣùgbọ́n ọlọ́run lẹ́kùn jẹ́ kí ọjọ́ àbọ̀dún kó jì síra olúwa kó bá foríjì gbogbo òkú mùsùlùmí lápapọ̀ bí a sì mọ́ tọrọ fún wọn ìyàwó ní àárọ̀ ni ohun tá a ìfẹ́ inú àbí tinú mi ní í ṣe àbí àbálágídí kò ní gbàmọ̀ràn kankan kò ní gbàmọ̀ràn kankan so ìfẹ́ inú kò sálà kò lọ́rọ̀ wa ní àárọ̀ yìí tí a mọ̀ gbéra wa lórí rẹ̀ olúwa láàánú kí wọ́n sàlẹ̀ sí nírọ̀rùn fún wa bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله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 lẹ́yìn tá a ti dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àbí ọba adẹ́dà gbogbo ìlọsókè ìlọsílẹ̀ wa lórí ẹ̀sìn ìtọ́jẹ́ ti kọ̀rọ̀ gbangba ọba adẹ́dà kọ́ gba lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa kó sì ká sọ̀rọ̀ lẹ́lẹ́lẹ́ kìyàmà gbogbo àwọn tí wọ́n ti lọ láwọn ọmọ ìyá wa nínú Islam àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ìtọ́jú àwọn ọ̀rọ̀ wa ọba adẹ́dà dákun bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n ìdóra àwọn tó tún sẹ̀ lọ lánàá àwọn tó tún lọ láàárọ̀ yìí náà láwọn táwọn lágbájá náà mọ̀ ti kú lágbájá náà mọ̀ ti kú àsáwà náà ń sikin àmúra ni ọba adẹ́dà dákun jáà ní ọ̀parí ẹ̀ tọ́lá àwọn ti parí. ìkìlọ̀ eh, ọba adéra sì ní pé wala tamutunna illa wa antum muslimun ọlọ́run dákun pọ́jà ajá láíláì jẹ́ mùsùlùmí o. naam ibi tí a wà láàárọ̀ yìí òun náà ni ọ̀kan nínú àwọn òrìṣà táwọn èèyàn ń bọ tó jẹ́ pé wọn mọ̀ pé àwọn ń bọ abọ̀rìṣà làwọn náà kò díẹ̀ àbí wọ́n pé òun mọ̀ pé òòṣà kan lòun náà tó ń pè áálíà áálíà kọ́dà ayé alùpùpù lọ́la àmọ́lẹ̀ nínú àwọn nǹkan táwọn yẹn gbé kalẹ̀ lórí ìsà tí wọ́n ń sìn bí ọba allah tó pé torí pé ìgbàgbọ́ nínú allah subhanahu wa ta'ala inú ọkàn ló ti kọ́kọ́ ọ̀rọ̀ sí ni ó ti rinlẹ̀ a wà á fi ahun wí jáde a máa forí ké púrúfù rẹ̀ níṣẹ́ tó bẹ́ẹ̀ náà wá ní ohun tá a fẹ́ sọ lóhun yẹn jẹ́ gbòógì táwọn èèyàn ń sìn ó lẹ́yìn Allah subhanahu a ta'ala ohun táwa ń pè nífẹ̀ẹ́ nú ká padà sí ilé ká tó bọ́ sínú èdè lárúbáwá gan bí ó ṣe yá wa ni òun náà wọ́n ọkàn òun náà wọ́n ẹnu torí pé ìfẹ́ ohun tó ń fi tí yorùbá náà fi pè ní ìfẹ́ inú torí kí wọ́n mọ̀ ṣe ìtìlákò àlàáwá fún àlẹ́hóbò nǹkan tí èèyàn nífẹ̀ẹ́ nígbà míì ọwọ́ èèyàn mọ́ tẹ̀ àbí ni so níbo míì náà kásámọ́ ti lọ ọbẹ yẹn ohun tá a sáfẹ́ lọ mẹ́ ni pé alhawa amọ̀túmọ̀ ìfẹ́ alhubu náà ṣùgbọ́n tó bá ti ìfẹ́ ẹnu nẹ́gẹ́tífù ni nínú ọ̀dọ̀ yorùbá ní àbí ni alágídí ọkàn onífẹ́ ẹnu àbí tinú mi ní ṣe ó túmọ̀ pé ni pé ohun tó bá ní kéèyàn ó ṣe kò ò ṣe òun fẹ́ ìtọ́sọ́nà tá nẹ́bí sallallahu alaihi wasallam ń gbé kalẹ̀ yóò kó wọn tẹ̀lé bó ṣe wòun lòun ó ṣe ìgbésí ayé òun so bákan náà ìlò ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó pé èèyàn tó bá gbádùn bẹ́ẹ̀ ló yẹ kó ṣe mọ́ lo ayé ènìyàn pa á ti pé òun ò lo tòun bẹ́ẹ̀ ọba ṣe òun lòun ó ṣe kíni lòun ó ṣe rọrùn ọwá tó mọ̀ pé ìtumọ̀ alhawa gangan wa ní báwọn bá ti pé òun náà ni alhawan pé alhawa àti hawan nǹkan kan náà ni kódà wọ́n ní wọ́n mú núùnù rẹ̀ kó ń bẹ̀ ni ọ̀kan náà wà fáfáfá ibn hazm òun ní òrí alhawa ó ní nunul awal minal awa mashruqatun fa idha awaita faqad laqita awanan ó ní wọ́n kẹ̀ já nùnù kó ń bẹ̀ ni alif mọ̀dì tó wá wà ń bẹ̀ yẹn ọ̀sọ̀dẹ̀ alifu maksuro ló fi jẹ́ awa ló fi ní nùnú lè hawa ni nùnú lè ni minal awa mashruqatun. طول الأواني من الهوى مشروقة فإذا هويت فقد لكيت أوانا فإذا هويت فقد لكيت أوانا فإذا رويت فقد لكيت أوانا أوي دي بابا gbọ́dọ̀ yìí òní ni àwẹ́sẹ̀ fẹ́ Allahu Akbar náà ní pé gírèdì èèyàn wọ́n já èèyàn bọ́ èèyàn já ráǹkì ara rẹ̀ bọ́ kò ní tápé ṣé ìyẹn sì lélẹ́yìí inú ni wọ́n jẹ́ kéèyàn ọba pé ṣé ohun tó wà náà sì wà yìí pé wọ́n ẹran kò ní wọ̀ yìí ó ti yé ni ṣé ìyẹn sì ni pé degradation ó ti kéèyàn já náà ní alhawan wọ́n tẹ̀ bá fẹ́ yẹpẹrẹ lọ́dọ̀ ọba tó da ọ̀fẹ́ jẹ́ nìyìn lọ́dọ̀ ànábì lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kà yóò dẹni yẹpẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn yéèyàn àwọn èèyàn tí wọ́n mọ tí wọ́n á láyé yóò dẹni yẹpẹrẹ wọ́n fi ní wọ́n kẹ̀ dénú bẹ̀ kó ń bẹ̀ ni kódà àfáà mi òun ní innal awana innal awana wal awafu libasuhu oh, fa idha wa'ita faqad lakita awana òun ní núnú ó ní innal awana ìyẹpẹrẹ ìjára ẹni bọ́ wal awafu libasuhu ó lóun gangan kéèyàn ọ̀fẹ́ jára rẹ̀ bọ́ ọ̀fẹ́ jẹ́yàn pọ́n lọ́dọ̀ ọba tó da ọmọ ọba dà sí ní inna akramakum inda Allahi atqakum kó tó di pọ́ba ṣàṣẹ ṣe tẹ̀mú yìísù pé yìí jura yín lọ gbogbo ẹ̀dẹ́ yẹn generally lọ́jẹ́ ni àkọ́lé ní vip ó ní bani Adam gbogbo ọmọ Adam generally ẹni ẹni yìn ní ọtí táwọn ọyà tó ń pè ẹni ẹni yìn torí lè yẹ jẹ́ pé ìmọ̀ yí ó kọ ohun tí ọba yẹ níjẹ́ yóò pè ló kọ dáadáa iná ìnúró ilé yẹn yóò wá gbé ọtí lọ́yọ̀ pé ẹni ẹ̀yẹ làwọn ẹni yìn làwọn ohun tó mú tẹ́tọ̀ mọ̀ yàgbẹ́ sà ohun tó mú tẹ́tọ̀ sùn lójú títì bíi pórí bẹ́ẹ̀dì lọ́wọ́ àwọn àtìyàwó rẹ̀ yóò sì rí búlọ́ọ̀kù yóò sì mọ dìmọ́ bíi pé ń dìmọ́ ìyàwó rẹ̀ yóò sì rí ìtọ̀ ó di yóò sì pé Coca-Cola kọ́ yìí <laughs> ṣé a máa kọ pé eré eléyìí sọ wá ní sọ

láfààfin ní sẹ́yìn abẹ́yẹ ti ṣubú sínú ìfẹ́ ẹnu à ẹnìyàn ó ti ṣe kí ni ó ti pàdé ẹ̀tẹ́ rẹ̀ àtàbùkù rẹ̀ kí wá ṣe ní ayé nìkan àti lálìkìyàmà ni o torí pé lọ́jọ́ àlìkìyàmà gbogbo ẹni tó bá sin Allah subhanahu wa ta'ala kẹ̀mọ́ àmárọ̀ bọ́ba ẹ̀dá ti pàṣẹ tó ti tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ìbẹ̀ nù àwọn tó ọba ẹ̀dá gẹ́gẹ́ náà kọ́ mọ wẹ́lkọ́mù rẹ̀ salamu aleikum àmàlẹ́kà ọmọ sálámù sí ọ̀sà tẹ́ bá lọ́wọ́ àwọn àwọn màláìkà ní ọmọ wa lídè yẹn wọlé ẹ káàbọ̀ sálìjẹ́nà ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé ìfẹ́ ẹnu ọba ti dò sàmọ́ wọn lọ́wọ́ ìgbájú àti ìgbámú iná ẹ̀ ni kò síbi wọ́n sá lọ́jọ́ o ṣùgbọ́n wọ́n tọ́ máa sọ fún wọn pé kìí ṣe pé kọ́mọ dání lọ fúnra rẹ̀ kọ́ tó pọ̀dà tí bá ti ń kú ùzúhù pé ẹ mú fagùlúhù ẹ̀dẹ́ tẹ̀kúláyìlà mọ́tọ́rọ pé ẹ mú ọlọ́mọdé ẹ mú

sọlọ́dọ̀ tiẹ̀ òun ṣe nǹkan rí sọwárìwọ̀ náà ẹlẹ́bọ nìwọ náà nínú òfin Islam torí pé òjìgbọ́n tiẹ̀ tó ń tako sí òun náà ní ìfẹ́ ẹnu rẹ̀ ó disregard àṣẹ Allah ó disregard ìlànà Nabi sallallahu alaihi wasallam kódà ìjẹ́ ni àpọ́nlọ́dọ̀ Allah kọ́ mọ́pẹ́ kọ́ mọ́yìn rẹ̀ ni kò sí ó disregard rẹ̀ àwọn tó bá ti wá mú o ti wá wọ̀ pé lágbájá yìí kò sínú ẹnikẹ́ni kò sí náà ní àpọ́nlé ó túnmọ̀ pé martaba sáràfọ́ ẹlẹ́ẹ̀kejì inna akramakum indallahi atqakum wọ́n ní wọ̀ rẹ́gísítà sínú ẹni àpọ́nlé ọ̀wárí ìfẹ́ inú ta ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọlágbára gan o inú tí kọ́kọ́ mọ́ ṣe òun náà ni pé ọlá tó ọmọ ẹ̀dẹ́ èèyàn tẹ́ a fi yàtọ̀ sáwọn ẹranko òun náà ni alẹ́ àpì òun náà ni ó fún wa ń làákàyè ó rí pé ayé ọmọ wa pé wà yà kódà lákàì náà ni àlàáfóhídà nígbà tí ń sọ pé inna sam'a wal basara wal fuhada kullu ulaika kana anhu mas'ula ebílẹ̀ láti rí yàtọ̀ sáwọn ẹranko torí ìfẹ́nú ní máa ọmọbìnrin tó ń rìn òhò ọkùnrin tó náà ń ságì ìfẹ́nú náà ní gbogbo àwọn tó rí gbogbo tó bá ti jẹ́ pọ́ta kó òfin Allah àti ìlànà Ànábì sallallahu alaihi ni lifestyle èèyàn yóò wá gbé àwọ̀ ẹranko yóò gbé e wọ̀ ìfẹ́ nínú tí kọ́mọ́ sí tọ́wọ́ fẹ́ bá tèèyàn jẹ́ ni pé sẹ́gìlìbò alẹ́lẹ̀ àkì wọ́n aṣkẹ́rọ̀hù yóò kọ́kọ́ dàbò làákà ìtọ́ba ẹ̀dá fún yẹn torí pé fíùsì oríire táàfi dá ọba tó dá wa mọ̀ táàfi mọ̀ sí ìwé tó àti bó ṣe yẹ òun ni làákà yìí nínú orí tó ga jù tọ́ba ẹ̀dá sí fún wa làákà àti ìmánì torí pé èèyàn ní jẹ́ mushrik kò ní jẹ́ káfíìrù àti kọ́kọ́ gbọ̀nà èèyàn kọ́kọ́ gbọ̀nà ìmáàmù sóyé èèyàn kọ́kọ́ gbọ̀nà ohun tí ò tó ọ ọ sọ ọ dọba kóhùn náà mọ dictate. wọ́n lè dákun. ẹ fúra rẹ ló gégi fúra rẹ lọ rà á ló ṣe wàhálà wọ́n ló ṣe lọ́sọ̀ọ́ òun náà lọ́tọ́ á di pé bàbá mi o. ẹ̀kọ́ ni ó ní wọn mọ lọ ibi tó ń lọ yìí ó tóun bá ṣe báyìí báyìí ó ṣèun òun tẹ́ pé wọ́n ló fi nǹkan ṣe tó fi da ohun tó dà yìí. bẹ́ẹ̀ wá ní ìfẹ́ inú àmọ́ wá hún yẹn ní rírà dẹ́ni yóò mọ̀ sèse kò ní rìnà mọ́. fàyídà àṣkẹ́rọ̀hu tó bá ti wá tẹ́kọ̀ fa ìgbésí ayé ọmọ èdè èèyàn láákàyè láyé stẹ̀tí ò an yumayyiza bayna al-haqq wal-batil so kò ní mú òdodo mọ́ ọ́nà pé àwọn ọ̀tẹ̀ máa ń dáàsí wọn ni ó kí n pé ẹjọ́ kí n lẹ́wà jẹ́ náà ẹjọ́ kí n ká so tọ́ba ìfẹ́ ẹnu ti dé ó ti dé nù gbèsè ayé rẹ̀ nínú kódà ó lè já àfa yọ́pọ̀ kọ̀sá di ìfidọ̀ ìfúnkẹ́ kò yíṣọ́ ìkẹ́ gbogbo ẹ̀ ọlọ́run lọ́mọ ìtàsí iná lámọ́sẹ́ ni wàhálà fi mọ́ pọ̀ láwùjọ ìfẹ́ ẹnu ni kódà tí ìfẹ́ ẹnu bá ti jókòó tí yẹn yọ́mọ fọ́ ti gbogbo ohun tọ́tọ́ ni yọ́mọ fẹ́ balance ìrọ́sì ni yóò níbi tí tó ti dúró sí ló fi jẹ́ pé yóò ti ní ohun tó fẹ́ ṣe kó tó mọ pèpè kò sì ní wẹ̀rì ṣáájú torí pé ìfẹ́ ẹnu ti ṣáájú ìfẹ́ ẹnu ni kọ́ ìlú rẹ̀ ọ̀wá níjọ́ mọ òdodo kódà nígbà míì èèyàn eh, ohun tó yẹ kéèyàn kọ̀ndẹ́m báyìí ìfẹ́ ẹnu òníjọ́ kọ̀ndẹ́m rẹ̀ torí condemnation bẹ́ẹ̀ ní Islam o onaka condemnation ojèsì <laughs> condemnation bẹ́ẹ̀ ní Islam kódà inú step àkọ́kọ́ ní Islam kọ́kọ́ condemn ojèsì onígbà tó bá dé láti sọ fún wa pé wàá máa ń ànáfúyù lọ́sàájú ìsìbáàt ọkọ̀kọ́ kílé ajágẹjàgẹ pé no no no no no ó jẹ́ ọwọ́ jẹ́ pé yes for this na'am wa rubbama zada ta'ziruhu fatanqalibu al-mawazin tàpé a ní onídòdò àti rọ́mọ̀ ni tó bá yá ti fẹ̀nú bá ti wá gbalẹ̀ tẹ́yẹ́yẹ́ so irọ́ wa take over irọ́ ni ọmọ pè lódodo yọmọ á pè òdodo ní irọ́ lọ́jọ́ pé gbogbo àdìsọ́jà àdìsọ́ yìí báyìí yọmọ kogi fún ni yọmọ lọ́wọ́ ilal kan tí ò ṣe yọmọ lọ́wọ́ afa kan tó náà sọ pé àwọn afa kan náà sọ pé kọlù sars tọ́tọ́ wájà afa ni ni o tí ọba jẹ́ afa ó sọ pé ẹ mọ́ ká kẹ́kẹ́ fún mi sọ́wọ́ náà kùránì kùránì sangiliti ìfẹ́ ẹnu ti dé nìyí ó yóò ti gbàgbé pé ọba ìdàtí ni máa á tá kùn mọ́ rọ̀ṣúlù fàkùzóhù wà máa nà á kùn ánìhù yóò wá dòdò lọ́dọ̀ rẹ̀ òdòdó wa ṣe kíni òdòdó dirọ́ ẹnìyàn wa di ẹrú fún ìfẹ́ ẹnu rẹ̀ ọ̀wá ní dà nkankan sí ìfẹ́ ẹnu mọ̀ fi ṣe gbogbo nǹkan ẹ rí i pé ìfẹ́ ẹnu ti tí kò fa ẹ̀sìn mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ń ni tá a bá sì sọ́ra gbogbo ń sọ yìí sọ torí òun lọ́jọ́ òdòdó tó hàn sí wa tá a sì mọ̀ tá a fi ń pè é ẹ rí i pé gbogbo àwọn tọ́kàn ọba ti tàmọ́ wọ́n tọ́ yọ̀ mí hmm. lọ wo nísìn tọ́ bá yá ẹ lọ kọ́ kalẹ̀ ó rò pé ńgbà kíńkà kó mọ̀lúdì àfa alágbájá lẹ́látòlù kọ́dírà àfa alágbájá from there ìjírà àfa alágbájá from there Ramadan pásánà hmm. fújì mọ oyè mọ níbi ẹ lọ náà kú ó ti padà yóò padà di bẹ́ẹ̀ yéé sọ̀rọ̀ ní kí o ṣe lẹ́tọ̀ wọ́n sì wá gbọ́ wọ́n padà pé ìfẹ́ ẹnu náà mọ̀ á gáìdì pé báwo ní ìṣẹ̀ṣẹ̀lẹ̀ báwo láti ṣẹlẹ̀ torí pé ọ̀nà ó di igbó igbó ni wọ́n máa wò ní kíni wọ́n máa wò lọ́nà Allah subhanahu wa ta'ala sọ fún ọ̀nà pé afárọ̀ mani ahu ní ọlọ́run ọba kan òòsà kan iná ìwọ náà ń ó ní ìwọ anabi sallallahu alayhi báyìí ní ń ṣe tèmi ó ti mú ní ọlọ́run ọba rẹ̀ wà àdọ́lọ̀ olóhùn alẹ́ àìlmì ọlọ́run bá wá ní kọ́ sọnù lórí ìmọ̀ ọbọ̀lọ́run ti mọ̀ pé bá yé rí ó sì rí náà nìyí torí pé òun ti ń ṣe yẹn ọlọ́fẹ́ sọ̀rọ̀ ẹnu náà ni so wàhátàmà alẹ́ sàmì wọ́n wá di etí rẹ̀ bí wọ́n bá ti ń sòdodo kò ní gbọ́ ah, wọ́n máa ń ba sòdodo kò ní gbọ́ kódà tó bá lóun wà ń bẹ̀ gan ọkàn rẹ̀ ò ní sí mbẹ̀ waja'ala ala basarihi ghishawa Allah subhanahu wa ta'ala àtọ́ àfi ìdí di ojú rẹ̀ tí bá ń kà á kọ́ lè kà á múra rẹ̀ gan ó tiẹ́ ìtukùtù ní ọmọ tún sí ìrúkùrù ní rí ọwọ́n Allah lẹ́yìn Allah subhanahu wa ta'ala tó lè fi mọ̀nà ti ní ẹ̀ láti yapa rẹ̀ kọ́ mọ́jọ́ kóhun ní ọ jẹ́ ẹ̀sìn wa wọ́n mọ̀ sọ fún wa pé báyìí wọ́n náà ṣe jọ́sìn àwọn mọ̀ pé báyìí láàmọ̀ sí àmọ̀ wá sọ̀rọ̀ àwọn kèfèrí kí báwọn àbá àtàná bí wọ́n ṣe ń bá bọ̀ iná nìyẹn wàláhì àwọn àbá àtàná èèyàn rẹ̀ ni wọ́n sì gbìyànjú bí wọ́n ṣe kíni léde ohun tí wọ́n rí ìwọ ni wọ́n jìyà torí pé wọ́n kà fún ọ wọ́n náà rí fúnra rẹ̀ ọkàn wo ni pé o fẹ́ sọ ìfẹ́ inú àdádálẹ̀ di ọlá o sì rò pé báyà ọ̀la ń bẹ́ẹ̀ gbogbo nǹkan bá jí ọlá lójú ọmọ èdè kọ́ ni ọlà torí ohun tó yẹ kí kọjẹ́ gáyà wájú ni ọlà láyé àti gbogbo ọlá ní mọ́ bí ọlà fún yàn tètè wáyé pé ọlá tí bá ti ní ọlá ni fìràwọ̀nà ní ọlá mọ̀nà ní ọlá mọ̀nà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àṣẹ ọlá lọ́lá òun wà òun náà ni ká lo gbogbo ohun tá a bá ní ní ìtẹ̀lé tọba adẹ́dà kọ́ mọ́jẹ́ pé ìfẹ́ inú òun láàmọ̀ tẹ̀lé kọ́dẹ̀ lómi ìlọ́pọ̀ ara rẹ̀. ìfẹ́ inú rẹ̀ náà ní ń sàṣì òun ni òjì kó sórí ire yọ́tọ̀ àmọ́ lọ ṣe ṣírùkù yóò pé àgbélépọ̀tá gbogbo kó fi fọ́kọ kó fi wẹ̀ tí ọba wa kú òun náà ní òkú kíákíá so látàntorí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á gbìyànjú gẹ́gẹ́ bá kọ́kọ́ wá ṣe rí àkórí ọ̀rọ̀ yìí náà sì kẹnu ní pé ó túmọ̀ pé báyìí náà bá ti fẹ́ dé bá ọmọ èdè èèyàn ọ̀kẹ́ náà àwọn àfa oníwọ̀mínà ìbàláyà ilẹ̀ ìbàláyà aláàmàtún wọ̀mínà ìbàláyà ilẹ̀ ìbàláyà aláàmàtún aláyọ̀rọ̀ nàkà áníhàwá kanùsùn ó ní bí àdẹ́wò bá ti fẹ́ wò nínú àwọn àdẹ́wò tí àdẹ́wò bá ń bọ̀ lódìdí pàmù tó fẹ́ bá yẹ ẹni jẹ́ ó ní ìmọ̀ ní signal ó ní ìmọ̀ ní network ẹ̀pẹ́ fóònù tí wọ́n náà ń lò yẹn ọ̀pẹ́ glo clinical line clinical line ó níbi tó ti mọ̀ ọ̀pẹ́ kò sí service tí bá sì ń bẹ kọ́dà mọ̀ pé ó strong kò strong ó ní àdẹ́wò náà ní àlámà wọ́n ní àmì rẹ̀ tí wájú dé nùgbésí ayé rẹ̀ ni pé Allah yòrọ̀ ní ọwọ́ akánusù òun náà ni pé kámọ́ọ̀rí lára rẹ̀ pé ọ̀fẹ́ jánu níbi agídí ọkàn ìfẹ́nu ti ń dà ọ́ láàmú òun ní ń dọkọ̀ míì láàmú fa tó jẹ́ pé ó ti ti kọ̀yàwó lẹ̀ kọ̀yàwó lẹ̀ kọ̀yàwó ah, lẹ̀ ó ní jùsùnà sí ní àṣẹ súnà báwo ọwọ́ àbá débi pé ó ti kọ̀bínlẹ̀ kọ̀bínlẹ̀ débi pé àwọn kọ̀kẹ́ abọ́ ọ̀rọ̀ obìnrin kan ló pé ah gbogbo ẹ̀ ń tu ni àwọn àrà tó ti fa wọn obi dáṣẹ́ yìí náà ń omi yìí náà ń bẹ mọ̀ pé lágbájá sì rẹwà kọfẹ́ agídí Nàkàání àwọ̀ Allah wọkọ bí wọ́n sì wọ́ ọ̀fẹ́ lọ ayé rẹ̀ èyí sórí o. Torí pé la fi ṣe ọ̀kadà tá ń gùn, la fi ń lò. Ẹni tó bá rí mútò kan tó bá chẹ́ǹjì ọkọ̀ ńlá dísù pẹtrol ni, wọ́n lọ yọ ẹ́ńjìnì dísù wa bẹ̀. Àbẹ̀kọ́ ni. Àkèé pé wọ́n á pé èmi ní kẹ́ ń lò <laughs> gbèsè. kò síbẹ̀ náà ló fi jẹ́ pé akọ́mọ̀ náà bá dàtí náà lò bá nẹ́bí ṣe làkalẹ̀ tọ́ bá ti lò ó bẹ́ẹ̀ èèyàn nọ́ọ̀kì láyé yóò nọ́ọ̀kì ní alìkìyàmà ní pé agídí yẹn níbi òwò wọn ni wọn gba èlé mọ́ ìfẹ́ inú ló fi jẹ́ pé èèyàn ò di múṣírìkù látara ohun tó jẹ́ èèwọ̀ tí wọ́n bá ti pè é ní àlàálì ìyẹn mọ́ di múṣírìkì ọ̀sẹ̀ bọ́ àjọ kírun kú àjọ gbàwẹ̀ kú yóò lọ hajj yóò ṣe gbogbo ẹ̀ wọ́n kírun sí la láàrin àwọn kèfèrí ní òtì torí tó bá yẹ kó léwọ̀ òun ní aláàlí níṣẹ́ mustahil tó bá jẹ́ tí wọ́n ń ṣe tàhálìlì àrọ́mù ó ti gbéra rẹ̀ sípò ọlọ́run torí a kò ta àwọn tí ànẹ́bí wa tó fún wa pé àrọ́mù ní nǹkan yìí ọba adẹ́dà lọ sọ bí ànẹ́bí kéde fún wa so ni pé ẹgbẹ́ gbìyànjú kámọ́jú onífẹ̀ẹ́nu àwọn sì ti ń fún mi ní sáìn torí pé asàrù kan wà tó lágbára látọ̀dọ̀ àfáwà sáàlùbùn Abdullah àti sórí wọ́n ní ó ní àwọ̀kàdá òkà pọ́blẹ́mù gbéṣẹ́ ayé rẹ̀ náà tó fi tìrì ibi bá a já náà ni pé àìfi ìlànà ọba adẹ́dá sí ìlànà òun náà ni pọ́blẹ́mù rẹ̀ wọ́n ìfẹ́ ẹnu rẹ̀ wọ́n lè pe kíní kan tí ní ń ṣe ọ́ wọ́n lè pe àwọn orí nǹkan kan tí ń ṣe ọ́ wọ́n lè pe ya rẹ̀ ní ń ṣe ọ́ ìfẹ́ ẹnu rẹ̀ náà ló jẹ ọmọ rí bẹ́ẹ̀ torí ìfẹ́ ẹnu rẹ̀ náà ló tí ọ lọ bí wọ́n ti sọ àgbákò fún ni. yapa àfẹ́ ẹnu rẹ̀ oògùn rẹ̀ náà nìyẹn. afáwọn anasuwa ni anabi sallallahu alayhi báyọ̀ òun náà láti dìbí mẹ́rin ó ní nǹkan mẹ́ta ọjẹ́ pẹ̀sẹ̀ rẹ kí mo pé pẹ̀sẹ̀ rẹ náà ní nǹkan mẹ́ta kan. wàsálàsù dàrọ̀jáàj ẹjọ́ afẹ́ ní promotion lẹ́nu iṣẹ́ ìjọba ní nínú ayé náà ọ̀fẹ́ lágbéga ni ó ní àwọn nǹkan mẹ́ta àgbéga ní mọ́ bí fún ni. wàsálàsù mùnjìyàj àwọn mẹ́ta kan wá ń bẹ tí bá ti wà nínú àdẹ́wò yọ ọ́lá ń bẹ bá dẹ́wò wọn bá dẹ àwọn mẹ́ta kan wá mẹ́tọ́ pé ìparun làwọn ẹjá wo oríire sàlásù kàfàrọ́t oríire ni àbí wàsàlásù darajat àgbéga wàsàlásù munjiyat salasu muhlikat tí kàkà kàfàrọ́t kàfì ní síbí àbí kádà dúbà ọ̀dà Allahu akbar ọba adẹ́dà ẹnìkọ̀ọ̀kan wa ó gbé wa jìnà sí ìfẹ́ nú kó jẹ́ ká fi ojú ọ̀nà rẹ̀ ìlànà rẹ̀ ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam kó jẹ́ ká fi tọ̀nà torí pé ẹni tí ìfẹ́nu rẹ̀ bá ń darí rẹ̀ wà máa máa ń ására lẹ̀ àyàtà dúnní abẹ́ẹ̀kọ́ ni tọ́lá ní tọ́ pé ayé lọ́ba gbèrú tọ́lá ní tí yóò gbáyé rú òun lẹ́ni tẹ̀lé fẹ́nu sòfà iná lè jẹ́ hímà iye alimahawa ọlọ́run mọ́jẹ́ ká wọnẹ́ o tájẹ̀tì wa kọba àdàkọ kún wa lọ náà. náà ẹ dákun gbogbo àwa tí a bá kò wọlé ní èmi àwa tá a lọmọ òrukàn la fẹ́ bá sọ̀rọ̀ àwọn làjọ fẹ́ ní ọ̀rọ̀ ní àárọ̀ yìí pẹ̀lú òkú ọlọ àbá ti wọlé lẹ́yìn sálámọ orúkọ wa. ó kọ mi nìyá alágbájá látàdúgbò kìíní kan iléeṣẹ́ rédíò yẹn lè sanwó fún wọn tí yọmọ ráyè kéde ààrẹ yẹn nígbà yóò ti yé so lẹ́yìn pé sàlámù aleykum mo lọmọ orúkọ mi ní báyìí ọmọ ọkọ hàn ọkọ mi ni kinní kan nọ́mbà nọ́mbà lọkọ akọ nọ́mbà alẹ ọmọ orúkọ tí ń bẹ lọ́dọ̀ mi báyìí ló kọ rẹ ẹ dákun èèyàn kọ̀ọ̀kan ọmọ orúkọ kan torí yẹn lómi lè kó mẹ́wàá wa so gbogbo ẹ dákun tó ìtọ́ lọ́n ká má ní. ìṣòwò èmi náà là ń lò tá a fi ń sọ̀rọ̀ tí ọba ti kẹ̀ ọ́n ó sì jọ ọmọ orúkọ tí ń bẹ lẹ́nfàrọ́mẹ́ǹt wa o torí pé ìtọ́tọ́ ta ṣe ẹjẹ́ ká sọ aláàárẹ̀ tí wọ́n lọ fún aláàárẹ̀ tí ń bẹ lẹ́kọ̀ọ́ alhamdulillah a ṣèwádìí fínífíní ta sì fún wọn lówó wọn o ṣùgbọ́n tó wá jẹ́ pé àwọn aṣàkóso àwọn tí ń bẹ̀lẹ̀ environment wà káwọn ará èkó ní ọmọ ṣe ti èkó ọmọ akẹ́ àbúrò mi kan ti ń bẹ ní kíníkan ní kúntújẹ ní o èyí ti ń bẹ lákàtà wa báyìí tó gbé ká tó gbé sàkálọ̀ táǹgbà mi àbùkátà àtàrà alẹ́ bá ṣe kíni ọba yóò tán. zero eight one two two nine two two one eight one now. wa aleykum salaam wa rahmatulah wa barakatu kí lorúkọ ọmọ orúkọ yín. Ah. mo rò pé láti mọ sọ. ọmọ orúkọ la fẹ́ kí wọ́n sọ orúkọ mi ní báyìí ọmọ orúkọ tí mẹ́rọ̀ mi ní báyìí fóònù nọ́mbà yẹn a sì tẹ̀sí nù tirẹ̀. wa salaam wa rahmatulah barakatu naam. naam ọ̀ya. yusuf latif. yusuf latif na ẹ mọ irọ orúkọ rẹ ẹ sọrúkọ yusuf àdúgbò wo òkè ẹlẹfun náà salamu alaykum ohun tá a fẹ nìyẹn gbogbo àwọn tó ń pe nọmba àti ọlọ nìkan ṣe fọọtì wẹmọ bínú tó ti ẹlẹ àti wọn náà ń pe nọmba àkọlọ àwakọ tó ti nọmba studio rẹ. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. naam abdullahi ládùúgbò wo madina area naam jazakumullahu khairan ẹ̀rí pa àwọn mùsùlùmí ọlọ́mọ bá ṣe dáadáa fún yín wọ́n tí wọ́n náà bá fẹ́ dá sí ti ń lọ nìyẹn hmm. owó ọmọ twenty three péré ní bẹ́ńlẹ̀ nínú ọgọ́rùn-ún kan ẹjẹ́ kan ẹ̀pà káǹtì náà hmm. àti bá ti ń dé lábẹ́ prógráàmù náà àti táàgì àkáǹtì síbẹ̀. sixty six seventy seven sixteen seventy three thirty three. mo ti sẹ́ndì báyìí mo ti sẹ́ndì ọmọ báyìí. Ah. Waaleykum salaam. Waaleykum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. Ah. Bàbá ẹ ti faulẹ́tì òfin wa. Ọya ọya ọmọ orúkọ yín ẹ̀sùn kọ rẹ̀. Faruk Abrashid. Ah, Àti tọ́ bá ti wọlé orúkọ ti yín kọ́lọ́jà ọmọ orúkọ. Salamu alaikum ọlọ́mọ orúkọ. Ó kọ so. Láti fi ṣèfù àkókò wa. one náà. وعليكم السلام ورحمة الله وبركاته ah, láti gbò àti sọ fún yín pé ẹ mọ orúkọ yín kọ orúkọ ọmọ orúkọ aláfẹ so ẹni tó bá ti ń fa olé ti òfin àlàkalẹ̀ bí òfin tí mùsùlùmí bá gbé kalẹ̀ láàmú tẹ́lẹ̀. wọn fẹẹ dá sí o torí pé eléyẹn ń gbà wá lásìkò á sì rí i pé gbogbo àsìkò tá à ń lò ní owó ni. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ládùúgbò. ládùúgbò. Ajégúnlẹ̀ náà ní Saki Ajégúnlẹ̀ Saki jazakumullahu khairan. Zainab Jami. Zainab Jami. Pẹ̀lú gọ́lọ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan lápò ìta sí ẹ̀rì ẹ̀rì ẹ̀rọ wa. Nọ́mbà tí sì ń te, te, tẹ pẹ́ pẹ́. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ọmọ Naam, kí ló kọ Mubarak. Akíni Mubarak. Àdúgbò wo? akeem mubarak ramatallahi area. na ẹ dákun kì í ṣe ọmọ òrukàn ẹ bílíọ̀nìà ní ẹ̀mọ́ mú wá fún wa ọmọ òrukàn tó lówó ń bẹ o. nígbà tá a ṣe fẹsẹ̀ ṣàwọ́ wájú wọn. Ah, ẹlòmíín tọ. zero eight one. wa aleykum salaam wa rahmatullahi wa abdus abdus èèyàn kẹ́nẹ̀ lẹ́ẹ̀fì kalẹ̀ sẹ́. ọjọ́ owó dé torí ẹlòmíín bẹ tí bàbá wọn ti kú tẹkọ àwọn ọmọ wẹrẹ gbogbo ọmọ rẹ ọmọ mẹ́jọ ni táwọn náà wá kó mẹ́jẹ̀ẹ̀jọ ni wá. zero eight one nine. waaleykum salaam wa rahmatullahi wa barakatuh. malik alhassan. alhassan látàdúgbò wo. naam. malik alhassan báràkì àbí. Eh, àwọn tí ó gbowó fọmọ orúkọ ní ń pè yìí o àwọn tí ó sanwó <laughs> àwọn ìsábà pẹ̀lú. Àkán nàmbà tí a sọ lẹ́ẹ̀kan wọn náà ní sixty seven sixteen seventy three thirty three. Àti rẹ̀ ọlọ́run tó ti sin five thousand. Hmm. Eh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Rọ̀kíbá. Rọ̀kíbá kí ah, ni? Ọ̀yà ọ̀yà ẹ̀sà kọ ẹ̀kọ́ kan. Àdúgbò. Ìsàlẹ̀ òkè. Ẹ̀rọ ọlọ́run kan òun ti fi five thousand dá sí owó ọmọ òrukàn èèyàn kan ni ọdẹ àwọn tí wọ́n gbowó lọ́pọ̀ ah. àjọ ìsanwó èèyàn kan láti rí náà. zero eight one two two nine two two one eight one now. twenty thousand ọmọ òrukàn náà. ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. kí ló kọ rẹ̀? ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ rédíò. ìsàlẹ̀ ọ̀rọ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ tọ̀. tí wọ́n bá tọ́jú wọn o wọ́n tọ́jú àwọn ọmọ tí ń náà o jazakumullahu khair. zero eight one two two nine two two one eight one òun ni wọ́n ń pèsè lọ́wọ́lọ́wọ́ yẹn. ètò tí ń lọ lọ́wọ́ ni twenty thousand ọmọ òrùka kọ̀ọ̀kan tí wọ́n bá fẹ́ dá sí alìjẹ́nìlẹ̀ láṣẹ wàrà alìjẹ́nìlẹ̀ ọmọ òrùka kan twenty thousand ọmọ òrùka kọ̀ọ̀kan àwọn ni wọ́n sọdún abẹ́ẹ̀kọ́ ni. wa alaikum Shamsuddin Alikawusar. Kọ́lọ̀ jẹ́ àánú mú nú omi Alikawusara. Naam. Àbájáde àwọn ẹ̀bà tó fẹ́ kẹgbẹ́, òun náà ní sixty six seventy seven sixteen seventy three thirty three. Lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan. sixty six seventy seven ọlọ́run kan náà Kò sí èyí kéré. Òun náà padà pé tó mọ̀ kẹ́nẹ̀ Abdullahi Jabbar. Medina area. Medina area. Abdullahi Abdul Jabbar. Naam. Abdullahi Jabbar. Jazakumullahu khair. Ṣé hmm, o ti fẹ́ kó gún báyìí? <laughs> Lónìí twenty àti wàá mọ́kànlá báyìí iye owó tí ń bẹ́ńlẹ̀ lónìí nìyẹn. So táwo bá ti wọlé sí náà á tún ṣe kínní. Wa aleykum salaam wa rahmatullahi wa Naam kí ló kọ rẹ̀? Aisha Shahid. Àdúgbò òkè orogún tí wọn náà bá fẹ́ da sí ẹ̀rí pé là ń bọ̀ níjẹta ìyá wa kẹ́ni àwọn sanwó ọmọ mẹ́wàá so eh, two hundred thousand àwọn owó làwọn pín wọn náà tí wọn náà ní ó ṣe wàhálà kò sára. Fatima Suleiman. Náà ló kọ́ ọmọ orúkọ àbí Fatima Suleiman. Naam, jazakumullahu khair. Fatima Suleiman ìsàlẹ̀ tábà. Fáṣà ń tẹ́ bá ti kọ́ tó lé ẹ̀yìn lẹ́sẹ̀ owó. <laughs> tá a bá ti rí ohun tó wọlé sí lọ́la àtúnṣe kìnnì àtún tẹ̀síwájú. Wàlẹ́kùn sálàmù ara ọ̀tọ̀ lọ́kà. Sùmáyà àràfà ọ̀hẹ́rì náà bá ṣe ilé sùn lórí o. Lọ́n kọ́ bá ní mo bí gbogbo dúkìá táwa náà bá fi lẹ́ngbà bá lọ. Láwùjọ tàwọn là yìí. Wàlẹ́kùn sálàmù sami'u sami'a aisha area sami'u sami'a aisha area sami'u sami'a aisha area aisha area 08122922181 alaikum salam wa rahmatullahi wa barakatuh Naam, Aisha. Aisha láti òkè ọlá. Aisha láti òkè ọlá. zero eight one two two nine two two one eight one òun ni wọ́n ń pèsè lọ́wọ́lọ́wọ́ báyìí. àwa tí àwa náà bá fẹ́ bá wọn kẹ́gbẹ́ àwọn tí wọ́n gbé irú ètò yìí àbí tí wọ́n kó owó ìkalẹ̀ fún wa. àkáǹtì nàbà là ń sọ ó sì tún bẹ lójú fọ́nrán bẹ́ẹ̀ tí ń wò wáyé náà. òun náà ní sixty six seventy seven sixteen seventy thirty three money point. Wàlẹ́kùn sálàmù warahmatullahi wabarakatuh. Náà, orúkọ rẹ̀. Abọ̀rọ̀ṣíd Suleiman. Rọ̀ṣíd Suleiman, àdúgbò. Ìsàlẹ̀ àdínì. Rọ̀ṣíd Suleiman, ìsàlẹ̀ àdínì. Ó ti di mélòó báyìí? Rọ̀ṣíd Suleiman, 17. Ó ti di 17. Ó ti tó bá ti wọlé sí lọ́la, á tún tẹ̀síwájú. Ẹ̀rọ ọlọ́run kan náà tó sọ 2000. Àwọn ní òkèrè fa, àbẹ́ẹ̀kọ́ ni.

ansar bin area absalam àwọn yòókù ní ọ̀padà rí gbangba mi èèyàn sì lè ṣe ààrẹ fún abẹ́ ẹ̀kọ́ ni. Hmm. ẹ ti wà pẹ̀lú wa. naam wa aleykum salaam wa rahmatulah wa barakatu. abdulrasaq mariam westland àwọn ẹ̀rọ ọlọ́run kan náà méjì wọ́n ṣe fá five thousand ẹ̀rọ ọlọ́run kan ṣe thirty thousand. wọ́n ní sùúrù lérè èrè à. lérè èrè lọ́dọọdún bá a ṣe mọ́ ṣe ni àti àwẹ̀ àti léyà abẹ́ẹ̀kọ́ ni. last number. last number lónìí. last number lónìí lónìí. ẹ̀ta bára àwọn ń dùn ọlọ́rẹ̀ táwọn náà wò pé àwa ní oko ń bẹ tá a dà wọn mọ́lẹ̀. èmi ọmọ bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ti sowó rẹ́ńsẹ́ lọ́la á tún tẹ̀síwájú. mariam mariam mariam sakọ mariam muniru òpó màálù. mariam òpó màálù ẹ dákun bí ètò tòní bó ṣe rí nìyẹn ẹ̀mọ́ tó jẹ́ àpò ọlọ́rọ̀ àwọn ọmọ orúkọ yìí mọ́ ní ọba ti pè ní ohun tó bá wọlé ohun tó bá wọlé sàkáǹtì yẹn tó ti báyà lè rẹ̀yìn tí ó gbé wí one million naira kalẹ̀ tó gbà mọ̀ pé two million ní tájẹ́ẹ̀tì tó ti nta bá rí gbà lè ní sọ́la eh, a wà tún bẹ́ lọ́la ní a tún fa yìí lẹ̀ so ẹni tó ṣe five thousand ẹni tó ṣe thirty thousand ẹni tó ṣe gbogbo ẹ̀ láwa ní àwọn àkáǹtì fún lọ́dọ̀ ọlọ́run so kọ́ba gbogbo ẹni tó bá pè wọlé nísìn wọ́n tó bá ní béèrè ẹ̀sìn tó ṣàǹfààní tó náà lọ́kàn báyìí ìbéèrè ẹ̀sìn tí ó ṣe kíni kí ó ṣàǹfààní fún gbogbo èèyàn. ẹ bá ní gbígbó wọn ẹ ti wà pẹ̀lú wa. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àmín ìbéèrè yín. ọdún wo àsìkò ìyàwó àtọkọ tìlú náà pàdé ara wọn nígbà bá tọjú ojú ni àdúgbò. wọ́n lè máa fi pàdé ara wọn. ṣetán ọ̀fẹ́ ní ọ̀gáyà bí. ya tó bá yẹ pé ohun tí wọ́n gbà lérò nìyẹn tọ́lọ́run bá fún yẹn lágbára ó kéré pàn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀ tí ó túnmọ̀ pé ẹ̀ẹ̀mẹrin láàrin oṣù kódà ara àwọn pé jímọ̀ pé wọ́n tọ́lọ̀ lọ mọ́ ó lájọṣepọ̀ ọwọ́ ẹ̀ẹ̀mẹrin tọ́wọ́ lọ tó ń gbà nisa'ukum arsulakum fa tuwarsakum anasikum so bo se je ni wa alaikum salam wa barakatu ìbéèrè yín ako le gbe radio yín ako le eh Naam. so òun lè wo pé àwọn èèyàn kékeré òun fẹ́ mọ fún lọ́dọọdún. Mọ́tò kéèyàn bá ti kó ń tálíká. Tẹ́yẹ̀ sì wà nípò tí yẹn wà ní lọ́dún tó lọ, ìyẹn tún lẹ́tọ̀ọ́ àti gbà so kẹ́niyẹn tí wọ́n ti yọ pé iná ìtẹ́lá sọ bẹ́jọ̀ ọba tí kí ni hmm. tẹ́lẹ̀ kẹ́nẹ́ àbí. Eh, ó lè jẹ́ kóhun tó wọn ló pè é sáwọn olùwọ́n mọ̀ fún lọ́dọ̀. lọ́dọ̀ ọdún báyọ̀ tẹ́niyẹn gbà lérò nìyẹn ṣùgbọ́n ìyẹn lè mọ fún yẹn kan náà tọ́ba ti jẹ́ pé òsì àìní nìyẹn sì ṣe kí ni ń sì ń ba fúnra náà kódà tó akébi tí ìjọba tó bá ṣètò rẹ̀ láwọn ìjọba Islam wọ́n mọ́ ní zakat foundation tó jẹ́ pé báyà àwọn tó ń fẹ́ kí wọ́n mọ kọ́sẹ́ nìsín tí wọ́n fi kọ́sẹ́ tí wọ́n fi graduate owó zakat náà mọ̀ fi Eh, sponsor wọn wọ́n lè yà á sí bí ẹ̀kọ́ pé àwọn ilé yà á fẹ́ sponsor àní dókítà láwùjọ àwọn ọmọ kẹ́sìn bẹ̀tẹ̀ kí wọ́n bá wọn jọ mọ tí wọn aláìní orí wọn sì pé wọ́n yà á sọ́tọ̀ pé sàkáàtì wọ́n mọ̀ fi sponsor wọn tí wọ́n fi parí so ni pé kò túmọ̀ pé àlè yọ sàká fún yẹn ní ọdọọdún ọdọọdún lókun ìgbà tó bá jẹ́ pé ńlá àtẹnìyẹn fi qualify láti gba sàká tí ó bá tí kò ní ara rẹ̀ náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam naam jazakumullah khair. èèyàn bá ah bí àwọn yẹn láwọn ọmọ tí ó gbà wẹ̀ lọ́dọ̀ naam èèyàn yóò já káwọn ni àgbẹ̀yìn fi já káwọn tó gbà wẹ̀ nígbà yẹn máa. Ah, ọmọ gbà wẹ̀ kò gbà wẹ̀ kúrò àyè tó ti yẹ kó kílẹ̀ àní kọ́lá ọmọ tá a bá bí ní alẹ́ ọdún kọ̀la tó ti yé tọ́jẹ́ pé ọjọ́ àwẹ̀ a aláyé ayọ̀ tàkà kúrò àwọn afábọ̀lọ́kọ̀ ìdábà bí láàárọ̀ ọjọ́ ọdún gan tọ́da nìkẹ́ yọ tó ti yé gbogbo ọmọ nìkejì páláwẹ̀ nìkẹ́ o so àti gbogbo ọmọ pátápátá náà làwọn yọ ṣàká fún gbogbo orí làfin yọ náà ṣàká sì ni mùsùlùmí làwọn gbé ṣàká tó lè fitiri fún àìgbé fẹ́ntì sí mùsùlùmí wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ bá fẹ́ tọ́lẹ̀tì ní inú igbó. naam. bí kí ẹ tó wọ ọ inú igbó àbí ẹ bá fẹ́ bọ́ sókòtò lẹ̀ ìyẹn ṣàdúrà sí àlejò ọkọ̀ kan. naam tẹ bá ti fẹ́ wọ ibi tẹ́yìn náà ti wò pé ẹ ti ah. Ya, ya. Èyí tó tó subhana rabbi al-aala tá a mọ̀ sí ní forí kalẹ̀ yẹn. Ẹ lè ṣe kódà àwọn kan ní òun lọ lẹ́sẹ̀ ńlẹ̀ jù. Àdìsí tó ń gbé sajadtu wajhi lilladhi khalaqa wa saqqa sam'ahu wa basarahu wa tabarakallah òun náà lálàáfíà àwọn míì àwọn lọ́rọ̀ lórí rẹ̀. Èyí tó gùn yẹn tẹ̀ bá mọ̀ ẹ sáà sì subhana rabbi al-aala òṣèṣe déédéé. Ẹrú ọlọ́run kan ti sẹ́ndì owó ọmọ márùn six hundred thousand jazakumullahu khairan. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ìdájọ́ ìlú ń bẹ lórí ìyàwó tó jẹ́ pé kí lọ́dún bá ti lóyún kí tó fi bímọ tó bá tún bímọ tó ní òdùbà tí ọmọ yẹn bá ṣàgbọ̀ tó bá tún kà kúrò yóò fi ọkọ lọ́dọ̀. alákọ̀ọ́kọ́ ni pé <laughs> kọ́kọ́rọ́ lè bẹ lọ́wọ́ ìyàwó òun dájọ́ ta béèrè ọlọ́wọ́ bá rọ̀ ọlọ́kẹ́ òjò yín lẹ́pẹ́ ìjókòó ẹ̀jọ̀ òye torí pé ń bẹ nínú obìnrin o èèyàn bọ̀rọ̀ mọ̀ ìyàwó tó ní ẹ mọ̀ bóyá mọ́ jẹ́ nira fún torí pé ẹlòmíì mẹ́tọ́ jẹ́ pé ìbáṣe lọ́kọláya fóbìnrin mi bí kẹfẹ́ jẹ́ níyà ni tọ́bi ètí pọ́kọ́ ń ṣe kùrùkẹrẹ ìpalẹ̀ mọ́ báyìí wàhálà yọ́fẹ́ lè mọ̀ sunkún pain àmọ́dini ẹ tọ́jú rẹ̀ ni tẹ́kọ̀ tí bàbá sí ọmọ ẹlòmíì ò ní gbà pé ọmọ tó fẹ́ bí ní fi ń gbà yìí oorun oorun ọ̀jẹ́ ìgbádùn fóun punishment ni ó lè ṣe pẹ̀rú problem yẹn lẹ́nìyẹn ní ẹlẹ́mẹ̀tọ́ kó lè jálẹ̀ jẹ̀nu ní ń dá aláàmú jínú làásìkò ń bẹ àjọ́jọ́ pé àwọn táwọn kò ní wù ni agbe kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ náà ni kò ti ṣe ọ̀dà tó ẹ pè kẹjọ sọ̀rọ̀ kẹ yín tó di kẹyìn náà wà sí àyè ni ó sì máa fà á Naam. Naam. Láti ìgbà tí ọdún bá ku àti lè bẹ̀rẹ̀ sí yọ jáká báwọn sọ̀hábà sí láwọn ọmọ sí ṣùgbọ́n bí òun tẹ́ sọ pé ní tó fẹ́ fi wóró yọ yẹn so irúgbà náà ní pé tálíkàtà fẹ́ gbé fún tó ti yóò ti mọ̀ pé yẹn gan ni wọ́n gbé wá o lọ́tọ̀ mọ̀ sàdúrà bá lọ́wọ́ kókó wọn rí tòótọ́ wá pé yẹn gan náà ọba sì fẹ́ tà ní ó ti yé yóò lè wọ ẹni tí ó tà fún níyẹn lẹ́kọ̀ọ̀kan ládùúgbò wọn ṣùgbọ́n oúnjẹ làá mọ́ fi yọ o so àní àmọ́fálù ọmọ èdè yẹn àti tó di ọmọ yẹn ju ọba adẹ́dà tó sòfin yẹn lọ tó ti yé àwọn ẹni kákẹ́ wòye nígbà tá a bá fẹ́ fi yẹn gan yóò yẹn náà ẹ lọ ra bóyá túwó bíi gbẹrẹfu náà bíi mélòó kan àbí sẹ̀mú ọ̀dà pé bíi two point five kg ẹ̀kọ́ tó téèyàn kan di ẹ ẹ fi support àwọn kọ́kọ́ ìmọ̀jà pé kìkì yẹn gan pé kò ní ta gúngún jẹ ní ọjọ́ ọdún a lè yọ ẹ̀wà díẹ̀ ráìsì díẹ̀ bóyá ti ẹ̀yin mẹ́wàá nísìn ẹ yọ rẹ sí èèyàn méjì ẹgbẹ́ yẹn gan èèyàn mẹ́jọ fún nígbà tí tí ọba tó lẹ̀ gbogbo rẹ sí ká mu wọnú ara wọn kó lè sáàfù purpose tọba yẹn dàfẹ́ kọ́ sáàfù fún wọn ó ti yé ẹ̀yin gan lè padà yọ ráìsì ká má ti já kan وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم نعم tọ́ àti ṣàlàyé sọ̀láàtù àwọn tí ọba gbádùn bí ó sì mọ̀ sínú tó pé rí wíìtì àná ẹ̀ lọ́wọ́ nígbà tó bá ti ṣàlùwàlá yóò sọ̀lá yóò gbọ́wọ́ tó bá dàsìkò tí ó rùkú yóò tẹ̀ tó bá dìgbà tó fẹ́ forí kanlẹ̀ yóò tẹ̀ ju títí tọ̀wú yẹn lọ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan kọ́dà tẹ́ bá súnmọ́ àwọn bá tọ́ bá súnmọ́ yín kọ̀ǹdíṣàn yẹn pé wọ́n kó wọ́n rí kí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe mọ́ kí òun fún yín torí pé omi ń bẹ̀gẹ́ tọ́jọ́ pé téèyàn bá tiẹ̀ lè gbé págbé kí nìkan yóò mọ̀ fi orí ṣàpẹẹrẹ rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. wa aleykum salaam wa rahmatulah barakatu. naam ìbéèrè yín. àmín ìbéèrè yín. naam. bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé lọ wà lóhùn mọ̀ fún òṣìṣọ pé ṣé èèyàn lè fẹnu béèrè zakat. ìṣẹ̀ṣẹ̀ lè fẹnu béèrè ìyẹn sì lè fọwọ́ gan bí ṣe ọkọ̀ lẹ́ka sóde ìyẹn lè fi ṣe sí béèrè gbogbo nǹkan lè ẹnu náà lòun náà ó jẹ ọlọ́ba gẹ́gẹ́ lè sáyélì ó jẹ́ sí ìyẹn lè fẹnu béèrè o. وليرضى الله سبحانه وتعالى Naam. Naam. Wa alaikum salam. Ìbéèrè yín. Ah, ìfọ́ra. Gbogbo àwọn ìlàgbára lé Allah. Ọlọ́run ó tó wa. 08122922181. Pẹ̀lú gbogbo ọlọ́run ọba, nígbà tá a bá wòye sí ohun tó ti wọlé nínú ọgọ́rùn-ún kan ọmọ òrukàn, èyí ogún lè ní àti gbà. Pẹ̀lú gbogbo ọlọ́run lọ́la, bóyá bá ṣe mọ̀ ṣe é naam tẹ mùsùlùmí ni àbí tẹ mùsùlùmí ni tẹ mùsùlùmí ni tẹ mùsùlùmí ni yín tẹ mùsùlùmí ni yín ẹ sálámù àníbi ní tọ́ba bá wa sọ̀rọ̀ kí ọ sálámù ká má dà lóhùn wàlékún sálámù àti naam naam tó bá jẹ́ pé tẹ́kùn wọn ti di waste ẹ lè gbẹ́lẹ̀ tẹ́ rí i mọ́ ẹ rí mọ́lẹ̀ bákan náà sì lè dáná sun tó bó ṣe jẹ́ ni. àwa tí a bá fẹ́ dá sètò òpó abẹ́ ètò àwọn ọmọ òrukàn tí ń lọ lọ́wọ́lọ́wọ́ sixty six seventy seven sixteen seventy three thirty three òun ni àkáǹtì tí a tún kéde fáwọn ẹ̀ tí ń fi ṣọwọ́ sí wẹ́rẹ́wẹ́rẹ́ náà. Wàlẹ́kùn sára àwọ̀rán tó lọ́wọ́ sára. Ìdàgbà ju àwẹ̀ lọ, àmọ́ àkàtà máa ń fi Àwọn òkú bẹ́ẹ̀ fún bá yẹ kó bá wọn dákú bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Fúlàtẹ́lẹ̀ mi lè dákú ọjọ́ mẹ́jọ kan. Ẹ kọ́kọ́ wá àwọn dókítọ̀ tọ́jọ́ dókítà mùsùlùmí tí èsẹ̀ ti ń kórìíra ẹ̀sìn tí èsẹ̀ mùsùlùmí àwọn mùsùlùmí tí ò ní kan ẹ̀dẹ́gbẹ́ àwẹ̀ kílẹ̀ ní kọ́ wọn gbà tọ́kọ̀ òun náà tẹ́lẹ̀ gan àwẹ̀ nílà tẹ́pẹ́ ẹni sí kọ̀ nínú rẹ̀ pé ẹ̀ tí wọn yìí ìjó gbé àwẹ̀ sí ò ní wọ́sìn situation wọn tẹ́ tí wọn gbé tí wọ́n bá ti ní ẹ̀ tí wọn ò gbé ẹ̀ mọ̀ sí tí wọ́n sì ní kò lè kí ọ tí wọ́n bá ní kò lè kí ọ ó ti ẹ̀ mọ̀ sí la yukallifu Allahu nafsan إلا وسعها يريد الله بكم اليسر ولا يريد بكم العسر نعم نعم وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم نعم نعم نعم نعم نعم وإذا نعم نعم أولي القربى farsuko ọba yóò darí táwọn alábàágbé àwọn ẹbí wọn bá ń bẹ́ẹ̀ bí tí wọ́n ń pín ogún ẹ̀ fún àwọn náà ń bẹ̀ kí wọ́n lè jẹ́ ní orí tí yín lò ó ti yé ni pé irú ohun tí wọ́n ṣe nìyẹn kò sábòrò ń bẹ̀. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ̀bẹ̀rẹ̀ mi lọ báyìí pé tí èèyàn bá jọ ṣe súnẹ́ àti ọkọ rẹ̀ lálẹ́ èèyàn wá fẹ́ ṣàdúrà lóru pọ̀ ẹni ẹ wá ní kéèyàn mọ́ ti tè mọ́ra. tó bá yóò tó fẹ́ ṣe súnà sí àbí kọ́dọ̀ rẹ̀ yẹn gẹ́n hmm. fàrídà àti súnà náà tó bá ní kéèyàn mọ́ ti ṣe kéèyàn mọ́ ti ṣe náà o torí pò ń gẹ̀ǹgẹ̀ sàárà ni wọ́n mọ̀ fi kọ sàárà lẹ̀ fún yẹn àfi níbi ni wọ́n fi bóde àádìkún sọ́dàkọ̀ tó ti yẹ tó bá ní yẹn mọ́ ti ṣe kéèyàn mọ́ ti ṣe ẹ̀kẹ́ gbìyànjú tí a sọ láti ọ̀ràn yẹn bá ti dé ọ̀ràn yẹn tẹ̀ ń ṣe lọ́wọ́ yẹn tó kéèyàn ó tètè lọ wẹ́ ń bi tásùbá tásùbá bá ti ń tó bọ́ ṣùgbọ́n pé ó ní mọ́ ti lọ o tọ̀ nǹkan kú o kéèyàn ní o yẹn èèyàn sì tún lè lọ sinra nù ó di ilé náà bẹnu súnà ó di wa aleykum salaam wa rahmatulah wa kaatu. naam béèrè. ẹ̀dá òkùnkùn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá sáfì mi sì ń jẹ́. naam. ǹjẹ́ èèyàn naam. èèyàn lè fi kùlìsíù ẹnlẹ kùrìsíyù ni kìí ṣe kùrìsíyù òdi ẹjẹ ká gbìyànjú ká mọ ọpẹ dáadáa Ọlọ́run bọ sànù wa ẹ lè kí sórí àtẹbá mọ nìfàkọrọ òun àtẹyẹ sọ̀rọ̀ mi lọkọ àǹfààtì àlọjọrin yẹn ṣùgbọ́n nínú súnà irú wítìrì tẹ ń sọ yẹn irú alákọ̀ọ́kọ́ suratul àlá ẹlẹ́ẹ̀kejì. Allah so gbọ́n tẹ̀ bá tiẹ̀ wá mọ̀ àwọn ìlànà kẹfẹ́ ẹ̀tọ́ padà ní kò túnmọ̀ pẹ̀ nírun ẹ lè ké kùrìsíyù kò sí ohun tó burú ń bẹ̀ so pẹ̀lú ògbọ́ Ọlọ́run ọba gbogbo àtàbá fẹ́ dá tètò ìtàfi tẹ̀sọ́ lọ́la ó túnmọ́ a lè ṣe ogún náà sí tí ohun tí mẹ́lẹ̀ bá ka àbí kó tún jù bẹ́ẹ̀ lọ ẹ bá pe àkáǹtì yẹn lẹ́ẹ̀kan. sixty six seventy seven sixteen seventy three thirty three six six seven seven one six seven three three three eléyìí ni wọ́n ní pọ́ǹtì alihuda islamic foundation. ibi tí yàrá ìdí ni ọba dàda gbogbo wa náà pátá tá a náwó sáwọn ọmọ òrukàn mọ̀jẹ̀ káwọn ọmọ wa mọ̀jẹ̀ wọn dó òrukàn o ọlọ́run ọba kọ́ bá mójútó àwọn ọmọ tiwa náà gbogbo àwọn ọmọ náà tá à ń fún ní nǹkan yìí ọlọ́run bá yà wọ́n léèyàn dáadáa wọ́n yà wọ́n ní dààmú àdúgbò wọ́n sọ wọ́n di fìtínà fún orílẹ̀ ọwọ́. atọ́nimọ̀ràn òdodo jazakumullahu rabbun nasi khaira jazakumullahu rabbun nasi khaira. بحمدك إن شاء الله لا إله السلام عليكم ورحمة الله وبركاته